lúùkù orí kẹẹ̀ẹ́dógún gbogbo àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ń súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn farisí àti àwọn amòfin wa ń kùn wọ́n ń sọ pé. eléyìí ń kó àwọn ẹlẹ́ṣẹ̀ mọ́ra ó tún ń bá wọn jẹun. jésù bá pa òwe yìí fún wọn ó ní. bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn tí ọ̀kan sọnù nínú wọn ṣé kò ní fi mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ ní pápá kí ó wá èyí tí ó sọnù lọ títí yóò fi rí i nígbà tí ó bá wá rí i yóò gbé e kọ́ èjìká rẹ̀ pẹ̀lú ayọ̀ nígbà tí ó bá dé ilé yóò pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ jọ yóò wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí mo ti rí àgùntàn mi tí ó sọnù mo sọ fún yín bẹ́ẹ̀ gan ni ayọ̀ tí yóò wà ní ọ̀run nítorí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà ju ti ìtorí àwọn olódodo mọ́kàndínlọ́gọ́rùn-ún tí kò nílò ìrònúpìwàdà lọ tàbí kí obìnrin kan ní náírà mẹ́wàá bí ó bá sọ náírà kan nù ṣé kò ní tan iná kí ó gbálẹ̀ kí ó fẹ̀sọ̀ wá a títí yóò fi rí i nígbà tí ó bá rí i yóò pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn aládùúgbò rẹ̀ jọ yóò sọ fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí mo ti rí owó tí mo sọnù mo sọ fún yín bẹ́ẹ̀ gan ni àwọn áńgẹ́lì Ọlọ́run yóò máa yọ̀ nítorí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. Jésù ní ọkùnrin kan ní ọmọ méjì ìyá àbúrò sọ fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ogún tèmi tí ó tọ́ sí mi ni bàbá bá pín ogún fún àwọn ọmọ méjèèjì kò pẹ́ lẹ́yìn rẹ̀ tí àbúrò yìí fi kó gbogbo ohun ìní rẹ̀ ó bá lọ sí ìlú òkèèrè ó ṣáà ìwà wọ̀bìà ná gbogbo ohun ìní rẹ̀ pátá ní ìnákúnàá nígbà tí ó ná gbogbo ohun ìní rẹ̀ tán ìyàn wá mú púpọ̀ ní ìlú náà ebi sì bẹ̀rẹ̀ sí í pa á ni ó bá lọ ń gbé ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìbílẹ̀ ibẹ̀ ọmọ ìbílẹ̀ ìlú yìí bá rán an lọ sí oko rẹ̀ láti máa ṣe ìtọ́jú ẹlẹ́dẹ̀ ìbádùn mọ́ ọ láti máa jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ṣùgbọ́n ẹnikẹ́ni kì í fún un ní ohunkóhun nígbà tí ojú rẹ̀ wálẹ̀ ó ní àwọn alágbàṣe bàbá mi tí wọ́n ń jẹ oúnjẹ ní àjẹṣẹ́kù kò níye èmi wá jókòó níhìn-ín ebi ń pa mí kú lọ n ó dìde n ó tọ̀ bàbá mi lọ n ó wí fún un pé bàbá mo ti ṣẹ̀ ọlọ́run mo sì ti ṣẹ̀ ìwọ náà n kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́ fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ ó bá dìde ó lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ bí ó ti ń bọ̀ ní òkèèrè ní bàbá rẹ̀ ti rí i àánú ṣe é ó yára ó dì mọ́ ọ lọ́rùn ó bá fẹnu kò ó ní ẹnu ọmọ náà sọ fún un pé bàbá mo ti ṣẹ̀ ọlọ́run mo sì ti ṣẹ̀ ìwọ náà ṣùgbọ́n bàbá náà sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ tètè mú aṣọ tí ó dára jùlọ wá kí ẹ fi wọ̀ ọ́ ẹ fi òrùka sí i lọ́wọ́ ẹ fún un ní bàtà ó wọ̀ ọ́ ẹ wá lọ mú màálùú tí ó sanra wá kí ẹ pa á kí ẹ jẹ́ kí a máa ṣe àríyá nítorí ọmọ mi yìí ti kú ṣùgbọ́n ó tún wà láàyè ó ti sọnù ṣùgbọ́n a ti rí i ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe àríyá ní gbogbo àkókò yìí èyí ẹ̀gbọ́n wà ní oko bí ó ti ń bọ̀ tí ó ń súnmọ́ etílé ó gbọ́ ìlù àti ijó ó pe ọmọdé kan ó wádìí ohun tí ń ṣẹlẹ̀ ọmọ yìí bá sọ fún un pé àbúrò rẹ dé bàbá rẹ sì ti pa màálùú tí ó sanra ó ṣe àṣè nítorí tí àbúrò rẹ padà dé ní àlàáfíà inú bí èyí ẹ̀gbọ́n ó bá kọ̀ kò wọlé ní bàbá rẹ bá jáde lọ láti lọ bẹ̀ẹ́ ṣùgbọ́n ó sọ fún bàbá rẹ pé wo àti ọdún tí mo ti ń sìn ọ́ n kò dá àṣẹ rẹ kọjá rí síbẹ̀ o kò fún mi ní ọmọ ewúrẹ́ kan kí n fi ṣe àríyá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi rí ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé àpá ara rẹ̀ tí ó ti run ogún rẹ̀ sọ́dọ̀ àwọn aṣẹ́wó ó wá pa màálùú tí ó sanra fún un bàbá rẹ̀ dá lóhùn pé ọmọ mi ìwọ wà lọ́dọ̀ mi nígbà gbogbo gbogbo ohun tí mo ní tìrẹ ni ó yẹ kí a ṣe àríyá kí a sì máa yọ̀ nítorí àbúrò rẹ yìí ti kú ó sì tún yè ó ti sọnù a sì tún rí i